وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته كاي إدام في sálámà yẹn ó lẹ díẹ̀ jazakumullahu khair adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba àdékè ọlọ́ba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ ọba yìí náà ni ọba tó ṣe wípé ó ní kápá lórí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ́ọ̀pẹ́ fọ́nà ọba àdékè ọlá tó fi ọmọdáni ọdún ètò fi ta wá lọ́rẹ̀ abẹ́lẹ́ ọba àdékè ọlá àwọn sáyé ìbàdí àtiwá nínú oṣù yìí ọlọ́run bá dìjọ láti yóò gbà lọ́wọ́ wa ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọ̀làwà àtiwá ni ìlàwà àtiwá àti sọ̀dàkọ́ọ̀tù wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olórí ọlọ́kan ìjọkan tí ẹrú tó bá máa tó ń torí ẹ̀ wálé ayé tí wọ́n máa ṣe ní oṣù yìí àbẹ́lẹ́ ọ̀mà ní kẹlá kó gba gbogbo àwọn ìjọba ní ọwọ́ wa asọ̀rọ̀ ìkẹ́jọ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá afdal kọ́ńkìlá ìkan fìlà ẹni tó fi ń dáa jùlọ tó fi ń lọ́lá jùlọ ní gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ní dá pátápátá نبينا محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó máa bá nẹ́bí kó bá wọn arábíà kó bá wọn bábẹ̀ àti gbogbo àwọn tí wọ́n lè lànà tí ó ń ṣe ọlọ́run bá àlejò ọlá tí ó fi ilẹ̀ títí di ọjọ́ kan tó ṣe wípé láyọ̀ fa umaru wọlé àbẹ̀nú ìlà mẹ́rin àtàlùbá àti pọ́ọ̀lù ìtẹ̀lé ọjọ́ tó ti gbówó ní ṣàǹfààní fún ẹrú ọmọ téèyàn bí láyé eyín nǹkan wọn kò láǹfààní tí ó ṣe ẹ̀pọ̀n tó bá wá bá ọlọ́run bá àdékè ọlá pẹ̀lú ìṣàfọ̀mẹ́sì ọlọ́run bá fún ìbáṣàlá nínú ẹgbà wa hadithi tó ń bẹnu sọ́rí muslim ọ̀kan ní àwọn sọ́ọ́bà ní báyìí sàábé gbòǹgbòlà tó ṣe wípé ògbóǹtarìgì ni kí máa ń dátọ́ lẹ́nu ògbé eléyìí ó ní tó fa ọ̀pọ̀lọpọ̀ dàmú fún àwọn bí àwọn mùsùlùmí náà àwọn liberalist àtàwọn kọ̀ọ̀kan pé yóò tó wá jẹ́ pé ilé nìkan tẹ bá tẹ́tọ̀ àdìsí òun nìkan náà ni wọ́n tó lé òun nìkan náà ni òun ni Abu Hurairah radiyallahu anhu Abdurrahman bin Sakhra àbúrò radi Allahu anhu ó ní oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó sọ báyìí pé wa majtama'a qawmun fi baytin min buyutillah yatluna kitab Allah wa yatadarasunahu baynahum إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وأصفتهم الملائكة ومن بدع به عمله لم يسرع نسبه حديث صلى الله عليه وسلم بين صحيح مسلم حديث yìí ó ń ṣe ọlọ́run bá mi kí ọlá ó fi fún àwọn mùsùlùmí ní ròdùnú ni ìròdùnú kí ni àlọ́ ń ṣe ọlọ́run ní mọ̀jútàmà àkóhùn ìbáyìí ní múlùú fìlà àwọn èèyàn kan nígbà àwọn jọ sínú ilé ọlọ́run yẹn ní alimẹ́sì yatluna kitab Allah lẹ́tọ́ ṣe pé wọ́n máa ka síra ọlọ́run wa yatadarasunahu bainahum àbí wọ́n máa dára wọn lẹ́kọ̀ọ́ nípa síra ọlọ́run kan méjì náà ni yatluna wọ́n máa ṣe tìláwà síra ọlọ́run yatadarasunahu bainahum àbí wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ al-Qur'an àyàfi káwọn kẹfẹ́ ṣẹlẹ̀ نزلت نزلت عليهم السكينة ìfọkànbalẹ̀ fàyàbalẹ̀ ọlọ́run yóò mọ̀ sọ̀kalẹ̀ lé wọn lórí tí wọ́n wà yìí abẹ́lọ́run bá níjọ wá ìfọkànbalẹ̀ fàyàbalẹ̀ tó tẹ̀lé wa lórí. wàhálà ṣì á tún mú rahma oúnjẹ ọlọ́run ní kódà ibi tí wọ́n wà yẹn àánú òun ọlọ́run kí òun ọlọ́run yóò fò wọ́n rú wà á fàgbọ́n wọn mọ́ láàyè ká àwọn láti wà rọgbà yìí ká wọn lẹ́yìn tó ṣe wípé wọ́n ti pagbo ọjà pẹ̀lú ọlọ́run bàbí kí ọlọ́run bá tó dá wọn abẹ́lọ́run bàbí kí ọlá àwọn oore tí ọmọ rí ìdòkó báyìí gẹ́gẹ́ bí àdéhùn tó ń ṣe ọlọ́run iṣẹ́ rẹ̀ tó ṣe pẹ̀lú wa kọ́lọ́run bàbí kí ọlá tó máa ń ti tọ́jú ẹnì kọ̀ọ̀kan wa ọ̀la tó bí ọlọ́run láhùlẹ̀ wọlé àkúwọ́ta ìlà àbílà àti àwọn olùgbàlejò wa àwọn ojú olùmọ̀ ojú tá a nígbà yìí abẹ́rẹ́ wọn àti ìrànkó ṣe lẹ́dà fún ẹnìkọ̀ọ̀kan wà káàkọ̀tàn àti àwọn ṣètò aládùúgbò lọ́rin ṣe sàrùmí àti lọ́mùlá ọlọ́mọ àdìjọlá tó wà ní dáadáa fún wọn àti màmá pẹ̀lú dáadáa ọlọ́mọ àdìjọlá ó má jẹ àwọn ọlẹ́yìn dáadáa àti ẹnìkọ̀ọ̀kan wa ìbádàlá àá tẹ̀síwájú ní ìmọ̀ bàlàyé èyí tí wọ́n fi bá wa sọ lórí Suratul Baqarah gẹ́gẹ́ bí wọ́n fún wọn ní àágbé látòrí àáyà kọkànlélógún àáyà kọkànlélógún àwà bàbá lórí àáyà àáyà twenty nine ìkọkànlélọ́gbọ̀n àágbé látòrí twenty one àágbé ẹ̀dùgbé àdéhùn dé um, twenty nine from twenty one dé twenty nine ọlọ́run àdékẹ́lá ìtì abáwò bẹ́ẹ̀ tọ́lọ̀ fún wa ṣe kò ń gẹ́ lórí ẹ̀. بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار فاتقوا النار التي وقلها الناس والحجارة àlejò ọlá ó ń bá wa sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ olówó iyebíye ọlọ́run ni yá ayúwà náà mo pé gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn pátá ibùdó rabbakum ẹjọ́ sì fún ọlọ́run ọba ọba yìí alladhi khalaqakum ọba tó ṣe pé òun náà ló dáa yín wọ̀lẹ́bí mi kọ̀bùlíkùn bó ti jẹ́ pé òun náà ló dá wọn tó ti gba wájú yín kọjá lọ àwọn bàbá yín àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá yín la'allakum tattaqun kẹlẹ̀bà páyà ọlọ́run ọba yìí kẹlẹ̀bà jèrè ìpáyà ọlọ́run ọba ọlọ́run bá ní kí ọlá ó dojú ọ̀rọ̀ yìí kọ gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́yàn pàtó ṣe wípé pípẹ́ ọlọ́wọ́n ọba àlékè ọlánú alukurani ń lọ bí ọ̀nà mélòó ọlọ́wọ́n ọba pé a ṣe àdáyẹnrí àwọn èèyàn tó ṣe wípé wọ́n juwọ́ ju tẹ́lẹ̀ fún ohun ọlọ́wọ́n ọba àlékè ọlá ìyẹn ọlọ́ba ní yá ayé ọlẹ̀ nínú àmọ́nù àmọ́ láyé ọlọ́wọ́n ọba àlékè ọlá ní yá ayé wọn náà mo pé gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn pátápátá ìrìn rọ̀ bákùn ẹjọ́ sì fún ọba yín ọlọ́wọ́n bá níbi ọlọ́ọba tó dáa yín ìbúdù ẹ ṣe ìjọsìn fún ta ní ọ̀rọ̀ bákùn fún ọlọ́wọ́n ọba ọba tó dáa yín eléyìí àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ìgbà tó ṣe ń pé àwa tajà láyé bẹ́ẹ̀ la àwa rajà àwa ṣòwò àwa mú nǹkan kan ní ìránnílé ayé nípìnlẹ̀ tí wọ́n sọ wípé eléyìí ni sábàbí ìwádìílé ayé wa àpinlẹ̀ bí àgbà àwọn oní ẹnjìnírìn ni wọ́n ní a ní nǹkan tá à ń pè ní substructure bẹ́ẹ̀ la ní superstructure substructure yìí òun ni bí foundation lẹ́yìn tí foundation bá dúró tán láyé tó wá gbé nǹkan ní ilé lórí tí foundation yóò bá dúró gbogbo tá a bá gbélé lórí wáyé pátá òtún bá ń tẹ́ ni wọ́n foundation gbogbo wa pátápátá àtọkùnrin wa àtobìnrin wa àtọmọdé wa àtàgbàlagbà wa òun náà ní kí ni ìbádàlá ká wá ṣe ìjọsìn fún ọlọ́run bá níkẹ́ ọlọ́ba tó dá wa ìyẹn ọlọ́run bá níkẹ́ ọlọ́run wa létí nínú Suratul Zariyat àti wípé وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run ni àdéyàn bẹ́ẹ̀ la dálùjẹ̀ nítorí nǹkan kan àyàfi kó wá ṣe kí ni kó wá ṣe ìjọsìn fún wa kódà ọlọ́run tó fi kún pé má uridu minhum min rizqin wa má uridu an yut'imuni inna Allaha huwa razzaq dhul quwwatil matin ọlọ́run ní ìfẹ́ àtijọ́ àtimú lọ́dọ̀ wọn táàbà pé ah, ọlọ́run tí ì ọlọ́run lòun ò tọrọ ilé lọ́wọ́ wa ní tó yé wa wípé òun ò dá wa nítorí kí ni nítorí economic gain ká sọ wípé nítorí káràkátà eléyìí ni ìpìlẹ̀ wa láà ọlọ́run ni àdálùjọ̀nù bẹ́ẹ̀ la àdéyàn yóò ṣe pé káwá ṣe kí ni káwá ṣe ìjọsìn fáwọn ọlọ́wọ́n ọba eléyìí ni tọ́lọ́wọ́n ọba àlékí ọlá pè ní ìpìlẹ̀ wa láyé gbogbo ẹ̀dá pátápátá tó wà láyé ìpìlẹ̀ wà nìyẹn gbogbo tó wù kíyàn lè sọ̀rọ̀ ẹ̀dá gbogbo tó wù kíyàn lè jẹ́ típìlẹ̀ yìí bá ti bọ́gun wà láyé ti sòfò ayé ti sòfò àkìyàmà típìlẹ̀ ìjọsìn tó bá ti lè bọ́ fún yàn tẹmọ̀ wípé nínú àìní sọ àkọ́gbánú ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ ní ká mọ́ wowó kò ní ká má wọlá kò ní ká má kọ́lé kódà tó sọ fún wa ni wípé wà tẹ́lẹ̀ bí má àdáta láwù dára àfihàn wà látàǹtà nàṣíbà kàmínà dúnìyà wà áhìn kàmà àhàtànà láwù ilé wà látàǹtà fàtàdà fìlhàb iná láàlá yóò ṣe bẹ̀rẹ̀ mọ̀kìlẹ̀ ọlọ́run ní ìtẹ́bì bí má àdáta láwù dára àfihàn nínú tọ́lá ọba àlejò lájọ fún yín láyé níbàyí nínú àwọn nǹkan fún yín tó ń bẹ lọ́wọ́ yín ẹ fi àwọn nǹkan náà ẹ fi wá ilé ìkẹyìn lọ́dọ̀ ọlọ́run wala tansa nasibaka mina dunya àwọn tó wá jẹ́ ìpín tí náà lórí ayé níbà yìí ẹ mọ́ pòpò wọn o ẹ mọ́ gbàgbé wọn. sani a ah, kí ló dé débi wọn ń parí tó báyìí a ah, ìjọsìn náà ni, ìjọsìn náà ni. kódà a ah, àrójúmọ̀ nǹkan kan àbá alágbájá ẹ̀ bá wa ṣiṣẹ́ wa ní àmúbàtà ọlọ́run jáde lọ ní. gbogbo ẹ bọ̀rọ̀ ní àyè mi o ọlọ́ọ̀bà àlékè ọlá ti pín gbogbo ẹ̀ waj'alna layla libasa waj'alna nahara ma'asha afunyin ní òru kẹmọ fi sinmi bẹ́ẹ̀ lafunyin lọ́sàn kẹmọ fi ṣe kí ni kẹmọ fi wá ìjẹ mu so muslim ò bọ̀rọ̀ lazy a eh, muslim must not be lazy tó bá wá lazy kó wá mọ wá ẹ eh, torí ìjọsìn ní adako gbẹnu ẹ dákẹ́ torí pé ọlọ́ọ̀bà àlékè ọlá ti pín àwọn kinní fún wa èyí tí wàá ti wálé ayé èyí tí wàá fi wálé kìámà ó kàn ní jẹ́ pé èyí tó ń fi wálé ayé yẹn kó ṣe kí ni kó gbá táàlì kìámà dànù níta ní kẹsọ́ náà nìyẹn níta ní kẹsọ́ náà nìyẹn kódà àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni òru ni gbogbo ògbàkígbà tá a bá wà láyé àbọ̀rọ̀ jẹ́ kí sábàbí ìpìlẹ̀ tá à ń torí ẹ̀bẹ̀ láyé ẹ̀ àbọ̀rọ̀ jẹ́ kó já lọ́wọ́ wa yorùbá lówó ju Dangote lọ alihamudulila yorùbá lówó ju ọ̀tẹ́dọ́lá rẹ̀ yorùbá lówó ju ani nọ́mbà wà nísìnyí náà yorùbá lówó ju bí géètì lọ ẹ kò sí problem tá a má ti fi yẹn ṣe kí ni má ti fi kọ́ bí ìjọsìn fọlọ torí pé yẹn ni kí ni òun ní ìpínlẹ̀ tá a máa mọ gbogbo nǹkan tó kù lé lórí òun ní ìpínlẹ̀ tá a máa ṣe kí ni tá a máa mọ gbogbo tó kù lé lórí ìyẹn ló bá táwọn sọ àbàkan ti kéré lọ bá oríṣi ọlọ́sọ láwọn àlẹ́ wọ́sọ́lá wípé èrè oríṣi ọlọ́run dáàbà àlùdù tóòrù bí ojú àwọn sọ àbà tí ò ní lọ́wọ́ àwọn akélọ bá nàbí wípé èrè ànábì a àwọn olówó inú wa àwọn ọlọ́lá inú wa wọ́n ti kó gbogbo oore tán mọ́ wa lára o ìtọ́lú nàkẹ́ mọ́ ní tọ́lì bá ṣe ń kírun làwọn náà ń kírun òyẹ̀fù mú nàkẹ́ mọ́ nàtúù bá ṣe ń gbà wọ́n náà gbà wọ́n àmọ́ wọn tí wọ́n o wọ́n yàtọ̀ kọ́ńtàkùnà fi fùdúlẹ̀ àbúwálìhìn àwọn tí wọ́n á ná nínú tó tẹ́kù lọ́wọ́ wọn nínú dúkìá tó wà lọ́wọ́ wọn. sábà pé owó gbé àwọn tí ò ní lọ́wọ́ dàbí aláàbí àwọn tó ní lọ́wọ́. so a ní ẹkùn kan ìsáàmù òjì wa lọ́wọ́ káwọ́ ọ̀nà àtijọ́ àti mú wá ní gbogbo ọ̀nà iṣẹ́ ọwọ́ ni ìwé nìyẹn fẹ́ kà ní kà dáadáa kó lè fi jẹun iṣẹ́ ló fẹ́ kọ́ ni kọ́ dáadáa kó yẹ kó lè fi jẹun owó káràkátà ní business ẹ̀fẹ́ ṣe ni mọ́ dáadáa kó ẹ̀sẹ́lì nínú ẹ̀ kó tó lọ sí pé ògbó ìsìláàmù yọ látara kìíní rẹ̀ àmọ́ o mọ́gbàgbé ìpìlẹ̀ kí nípìnlẹ̀ àlẹ́hìbáàdà òṣèjọ́ ti fọlọ́ fọlọ́ ni mo pé ó gbẹ́yìn ọmọ ẹ̀dẹ́ yàn ẹ̀rí ibùdó rọ́bà fún ẹ̀ṣèjọ́ sì fún ọba tó dáa yín torí kí ni ọlọ́ni kúl ìdúnra tí mò ń dúnra wàmáyáyà ìmọ̀ bẹ nílé ayé mi ìṣẹ̀mí mi wàmọ̀máàdì àti òkú mi lìláyé ọ̀rọ̀tẹ̀lá àdẹ́mí tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ọba àgbà ńlá ayé mi pẹ̀lú àyà ìyáyà yìí kó gbogbo everything tọ́mọ ẹ̀dẹ́ èèyàn tó lè fi ṣẹ̀mí nílé ayé kọ́sí dábàá gbọ́n kankan ní àwọn kankan ẹgbẹ́ sàmójútó àwọn kankan à ń pè wọ́n ní àwọn daruriyatul hayat ad-daruriyatul hayat aw ad-daruratul hayat àwọn kò ṣe é má ní ilé ayé téèyàn ń fi ojú mú tó àwọn nǹkan míì tó kù àwọn àfáàní bíi márùn ni wọ́n àkọ́kọ́ ni kí ni òun náà ni ẹ̀sìn tá a jọ sùn fọlọ́hùn ẹ̀sìn táàbí ṣèjọsìn fọlọ́run ìṣàmójútó rẹ̀ ẹ̀kejì ó ní ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ìṣàmójútó ẹ̀mí ìmọ̀ṣe ẹ̀mí lóko nínú àwọn tó mójútó ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ìsìláàmù jẹ́ kan nínú ẹ̀ ó ṣe ní láàánú fáwọn oníran dáradá wọ́n kàn pa àwọn èèyàn káàkiri wọ́n ń pa àwọn èèyàn nípa sanáfọ́sùn inú títà mú wá dáàbòbò ẹ̀mí ọmọ ẹ̀jẹ̀ èèyàn jẹ́ kan nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àlàákìlú làákàyọ̀ ọmọ ẹ̀jẹ̀ èèyàn ìsìláàmù fẹ́ ká ṣe kí ni ká dáàbòbò làákàyọ̀ ọmọ ẹ̀jẹ̀ èèyàn ká dánwò kankan má ba ìyẹn ni ìsìláàmù ṣe lé wa kó ní gbogbo òmùkúmu ìjẹkújẹ àwọn kan tí yóò jẹ tí ó mọ̀ dààmú làákàyẹ̀ tí yóò mu tí ó mọ̀ dààmú làákàyẹ̀ ìsìláàmù ṣe kí ni ìsìláàmù lé jìnnà sí يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله ní مبتدا mímu tẹ́tẹ́ títa ìṣòta ìmọ̀mújẹ gbogbo àwọn kìíní yẹn jìnnà ti pátápátá kẹlẹ́bà jèrè wájú ọlọ́run kẹlẹ́bà jèrè kẹlẹ́bà dà gbogbo tí wàá dààmú làákàyè ìsìlámù bọ́ ọ lára kúrò ń bẹ́ẹ̀ tó ta fẹ́ kí làákàyè ọmọ wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni anẹ́tàlì àwọn anẹ́tàlì ìran ọmọ ẹ̀dẹ́ èèyàn èèyàn okùn nínú títí kó mọ́ níbi àtó gbogbo èèyàn bọ̀rọ̀ ṣé kí ni wọ́n nípínlẹ̀ ìsìlámù wá dáàbò bo ẹbí ọmọ èèyàn ní ìsìlámù ṣe ṣe ká fẹ́ra wa ìtẹ̀mí lọ́kọláyà ló ṣiṣẹ́ lẹ́tọ̀ọ́ ìsìlámù rẹ̀ ṣe kí ni wọ̀lá tẹ́kọ̀rọ̀ bù ó ṣe ìnáléèwọ̀ kálẹ̀ bàjẹ́ kálẹ̀ mójútó níta ẹbí ọmọ èèyàn ó dé ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún náà ní kí ni àlùmáàlù dúkìá ọmọ ẹ̀dẹ́yàn dúkìá ọmọ ẹ̀dẹ́yàn tí yóò máa fi sáyé àwọn kan bá rìn ìsáàmù fẹ́ ká sàbójútó rẹ̀ ìsáàmù fẹ́ ká sàbójútó àwọn kan bá tò lábẹ́ wípé a máa jẹ́rú tí ó máa ṣe ìjọsìn fọlọ́run gbogbo ẹ̀ náà ni ọlọ́run bá níjọ láti kó papọ̀ láì yọ ẹyọ ọ̀kan lẹ̀ nínú rẹ̀ ìjọsìn yìí kì í ṣe tí èèyàn máa ń gbọn tí kúrò níbẹ̀ kí wọn ní ìwẹ̀ tó bá wù mí máa jọ́sìn fọlọ́run sọ pé àwọn èèyàn máa freedom right ti foríṣiríṣi right ti wà káàkiri kọ́lọ́run bá níjọ lákòóso wa bẹ̀rẹ̀ ẹ bá gbélé ẹgbẹ́ freedom of speech nìkan freedom of that freedom of kìíní kan gbogbo freedom tó bá wù kó máa rọ́ọ̀nù yìí kò gbọ́dọ̀ débi freedom of religion mùsùlùmí wọn bá wọn pé rúrò ní báyìí ọmọ lè ọmọ lè ṣe tó bá wù náà because freedom of religion àbí nínú àwọn àtúntọ́ táwọn ìlú àwọn ìgbọ́ ń bẹ Yorùbá ń gbà wọ́n ní obìnrin ò lẹ́sìn náà pẹ́tọ̀ púpọ̀ ni ìtọ̀kùtọ̀kọ́ ìtọ̀kùtọ̀ sí ọmọ mùsùlùmí iṣẹ́ owó mùsùlùmí àti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ ẹ̀lẹ́sìn léṣe àtọ̀ àtọ̀kọ́ ni mùsùlùmí máa ń kọ́ ọmọ rẹ̀ ẹ̀sìn ni ó ti pẹ́ ìtàkùn gbàgbọ́ ti pẹ́ ó ti pẹ́ gan-an. bẹ́ẹ̀ nìyẹn ó ní màmá òun màmá òun bẹ́ẹ̀ bóyá bíi fifty something ó ní àtàṣáhùd àtàyàtòlélà ó ní ohun mọ̀kán tó máa ń sọ ó ní wọn ní kí lè máa ń sọ ó ní mọ̀mọ́ ní àwọn máa ń ṣe ó ní ìgbà olẹ́bí ṣe wọ́n ní gbogbo òun táwọn kí bá táwọn fi dàgbà yẹn táwọn lórí àtàwọn tó máa ń ṣe náà táwọn pé àdáwò bá àmùsùn lágbègbè yẹn ní àbádọ́wò láàrin ẹ̀ tó kírun bí ẹ tẹ́yìn ẹ̀ lòdì tó bẹ̀rẹ̀ sí ní kiri láti ọmọdún mẹ́wàá tó bá táwọn náà lọ sọ pé àti kékeré ni mo ti ní kọ́mọ ẹ̀ ní asọ asọ kọ́ ìsọkúsọ ní jẹ́wọ́n tó bá ti kékeré mo ti ní kọ́mọ ẹ̀ lásọ àti kékeré ni mo ti ní kọ́mọ ẹ̀ ní ẹ̀sìn torí pé tá a fẹ́ lọ mú bá ọlọ́run bá mi kí ọlá tọ́lọ́run bá mi kí lásọ nìyẹn alọ́ni iná dínà àìdá láàyè àti Islam ẹ̀sìn kan tó wà wájú ọlọ́run tó wà ní iwájú ọlọ́run tọ́lọ́run máa òun náà ní kí ni àti Islam ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين gbogbo ẹni tí tó bá mú nǹkan mi wá gbogbo tó wù kí nǹkan náà lè jẹ lójú rẹ̀ Ọlọ́run bá mi tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ àyíbádàlá gbogbo wa la ti jẹ́jẹ́ níwájú Ọlọ́run wípé tá a bá dílé ayé Ọlọ́run àlejò lánàá làá máa ṣèjọ́sìn fún ọlọ́run bá mi kí ọ láti gba eléyìí lọ́wọ́ wa nínú alukur'an ẹ jẹ́ ká lọ suratul A'raf àyà one hundred and seventy two ọlọ́run ní wàhíd akadà rabbuka min bani adam min zuhuri dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqulu yawma al-qiyamah inna kunna an hadha ghafilin nùtúrátù làárọ̀ àyà one and seventy two mùsùlùmí ẹ má jẹ́ kí alẹ́jì láti wo alukur'an wà ká tó tán án bẹ nínú oṣù alukur'an nítorí wọn bá ní kí wọn tó fún ọmọ àkùrán náà ní pé ṣáàrù ramadan lẹ́dẹ̀ ó fìlà fi alukur'an hudan linnas wa bayyinati min al-huda wal furqan ọlọ́ni oṣù ramadan lásọ alukur'an kalẹ̀ wọ́n á ní wá jẹ́ hudan linnas ìmọ̀nà ló jẹ́ fọ́mọ ẹ̀dẹ́ èèyàn amaka hmm. alukuran láti fi rí ìmọ̀nà ọlọ́run amaka alukuran láti fi wá ìmọ̀nà láti fi rí ìmọ̀nà ọlọ́run ìyẹn maka alukuran láti fi bẹ ọlọ́run lórí ìrun ni akó lórí ìrun ni amaka alukuran láti fi kí ni láti fi bẹ ọlọ́run ọlọ́run ní hudan linnas ìmọ̀nà ní kuran jẹ́ fọ́mọ ẹ̀dẹ́ èèyàn wàbàyí náà ti bí

ó ti wà lédè Ìgbò èdè Yorùbá èdè Haúsá French gbogbo èdè oríṣiríṣi kùránì ti wà nùtúrọ́tù làárọ̀ ayé one hundred and seventy two ọlọ́run ìwà yìí sábà lọ kúgà nígbà ní ádámà nígbà tí rántí bàtà lọ́run ọba rẹ̀ tó gba ìjẹ́jẹ́ lọ́wọ́ àwọn ọmọ ànábì ádámà láti bàrá di bàbá ńlá wọn ádám lórí yẹta àwọn ọ̀rọ̀ ọmọdọ́mà ọmọ bàlíkẹ́ láṣẹ lóyìn fún

bàbá bó ṣe rí náà nìyẹn ṣe ìdìnnà àwa náà jẹ́rìí pé wọ́n lọ́wọ́n bá wa wọ́n náà láti ọlọ́run ni a ṣe lé nítorí ìdí kan àǹtẹ̀kùlù yẹ́wò mọ̀ kìámà ìnà kùnà àdà ọ̀gbìn torí kó máa àtijọ́ kìdà kìámà nígbà tó bá padà wá bọ̀ wọ̀ lọ́run kàtó pé ọlọ́run mi ìmọ̀ ni mi ìmọ̀ ṣe kí ni kò sí bẹ̀ fún wa má ọlọ́run fi ṣe kí ọlọ́run bá ti kí ọlọ́run bẹ̀rù wọn bá sọ wípé ẹ̀rí ibùdó rọ́bà fún ẹjọ́ sì fún ọlọ́run ọba yín ọba tó ṣe wípé òun náà ni ìjọsìn tọ́ sí lọ́dọ̀ ìjọsì ti jọ ìbọn náà ọlọ́run bọ̀ òjá yín dá sábà rí pé à bàtà nípa jọ́sì fún àwọn ọmọ bá ti jọ́sì fún ọmọ ọba ìjọba ti sàlàyé lè fún wọn náà kúránì jà kúrẹ́rẹ́ ọ̀nà kan tá gbàgbájú ọlọ́run òun náà ní kí ni ọ̀nà Islam ọ̀nà Islam ni torí lẹ́nu gbogbo ẹtù ti pín káàkiri oríṣiríṣi ìròrí làwọn ẹtù ti gbẹ́sìn kalẹ̀ oríṣiríṣi ìròrí àmọ́ ń pàtí mùsùlùmí bá ń wà Al-Qur'an ọkọ̀ wọn máa balẹ̀ torí àwọn ìjẹ́jẹ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ fi ní lọ́kànbalẹ̀ tó ń bẹnu Al-Qur'an ẹnìkan ti di sọ ní ó ní èyí tí wọ́n táwọn gbé ìgbàgbàgbà pẹ̀lú àwọn mùsùlùmí náà ní kírísítẹ̀nì wọ́n ti máa ń báyìí látòkè délẹ̀ ẹ̀ lè rí the word christianity ẹ̀ lè rí tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú kíni nínú báyìí gangan ẹ̀yin náà tẹ̀gbẹ́ lọ ká lè rí islam nínú alukur'an tó fẹ́ tà ní àbò fẹ́ rà inna dina inda Allahi àti ẹ̀sìn jẹ́ lọ́wọ́ bá ní kí ọlá pé. ومن يبتغي غير الإسلام دينا هو سماك المسلمين من قبل وفي هذا سورة العاج ọlọ́run ní àwa láti kárára wa lásán yí ní mùsùlùmí àti tọ́lọ́wọ̀n bá ní kí ọ láti wá bọ́ sí gbangba gbangba tí a nígbà Muhammad sallallahu alaihi wasallam ń sọ fún wa pé áyà yìí sọ̀kalẹ̀ níjọ́ Jímọ̀ ní Àràfá tọ́lọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan kí la tún wá abẹ́mọ̀ bàlíkẹ́ ọlá kó má nù wá abẹ́mọ̀ bàlíkẹ́ ọlá kó má sọ wá nù kí ló kùtà fún wa ọ̀nà láfẹ́ kí yàn fi nǹkan rílẹ̀ ọlọ́ọ̀bà ní pẹ̀lú ní ẹ̀yìnbùdó rọ́bà fún ẹjọ́ sì fún ọba yín عن طريق الإسلام ní ojú ọ̀nà Islam lọ́nà tá a gbà gbé kalẹ̀ kẹjọ́ sì bá wọ ọlọ́run ìwọ́pọ̀ ni wàá fi làákàyè ẹmújọsìn kalẹ̀ ọlọ́run bá ní kí ọlá ní ó lànà fún ẹ bá a ṣe fẹ́kẹ́ ṣí nílé torí pé ìwọ́pọ̀ ló dára in the first place so ìwọ́pọ̀ ni wàá dictate fọlọ́run àtọ̀ alìmúnà láàbìdí nìkan kí ẹ máa kọ́ ọlọ́run ọba nípa ẹ̀sìn rẹ̀ ní àlàkù possible ìyún máa farabalẹ̀ yóò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyẹn máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní àníṣàbòsí pẹ̀lú ẹ̀mí ara wa èèyàn kan lé dédé bí lẹ́nu tó ní ó kàn máa sọ àti tíkọ́ọ̀tù dání àbá Ibrahim kí ló ṣẹlẹ̀ wà láì mú ti di télọ̀ òdi télọ̀ báwo ustaz imam ẹjọ́ ẹgbẹ́ aṣọ yín wá kí n bá yín ran ẹmọ ìmáàmúlẹ̀ trọ́ọ̀sì àbá Ibrahim dáadáa pé ah, àmọ̀ṣàlá lọ́dà ni wọn àmì ìtẹ́ sọ yìí mi ò rí ilé tílọ̀rí mi ò rí lọ́nà kankan ẹ̀kànlédé mú abẹ́rẹ́ àtòwú ẹwà mú sí bọ́ọ̀sẹ̀ ní kí n bá sọ wá à máa tọrọ máa tọrọ gáfà lọ ìgbé ẹmọ bínú ẹlọgbà tó àfáà mi èèyàn kan nílé ti télọ̀ bẹ́ẹ̀ lèèyàn nílé ó dédé di mẹkáníìkì gbogbo àwọn kíní àmọ́ kẹ́kọ̀ọ́ ń pa wọn ni bẹ́ẹ̀ ló ṣe rí bọ́ọ̀rọ̀ ìsìlámù náà èèyàn máa ń kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù ni ìyẹn ló ti pàtó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ọmọ ìyá tó máa ń gbìyànjú àti tàkúnṣe ẹ̀ lẹ́nìí àwọn ọmọ ilé owó tí ẹni wú lé ìtẹ̀tún gbé déǹtì tá a ṣe báwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá lórí tó ti ń ṣe bọ̀ náà nì ẹ mọ eyín túndé pẹ̀lú màgbàlódé wàláì kì í pé màgbàlódé ẹ wá wò ó pé ọ̀pọ̀lọpọ̀ ẹ wo nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn bàbá bàbá wa kọ́lọ́ọ̀ bá dìgbò lápò ṣe dáadáa fún wọn tó gba ìjọ sí wọn ẹ nírí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ́ gbọ́ pé báwo ló ṣe kọ́kọ́ ṣe ń kírun àwọn náà sọ̀rọ̀ wípé à ń kírun ẹlòmíì bó ṣe mọ bó ṣe ń kírun ó kàn wá mọ́tòláṣí ó kàn wá ó ń wá náà ó ń wá láti pé júrì yóò wá ti rẹ̀ wá lọ́rùn àti pẹ́ yóò wà mọ́ wá yóò wà mọ́ wá bó ṣe kan ọdún bó ṣe ń dáhùn yẹn ṣe yẹn lòun òun náà ṣe bẹ́ẹ̀ tó kọ́ ni kò kọ́ wọn bá tóbi jẹ́ pé tó ń wò ìyẹn náà ìgbà tí yẹn náà wá títí tó náà wá òun náà ṣe kí ni òun náà ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé irú àwọn èèyàn báyìí ẹni tó wá ti bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀ ogún ọdún ọgbọ̀n tó bá fẹ́ tún nǹkan ṣe lára rẹ̀ pé à kí ní ìfẹ́ ń ṣe báyìí wà láì ó kù díẹ̀ káàtó nítorí kí ni ẹ má bínú ìwé tó darí wa ká máa kírun ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti ń kírun ẹ̀kọ́ rẹ̀ lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ òkọ́ bó ṣe ń kírun ìyẹn ló ṣe fà tó ṣe pé àfi yí nǹkan padà nira táà láti ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn à ń láti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò ó ti yorùbá ló ti pẹ́ ó ti gunna eré mọ́ wọn lára tó ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàmú fífi lọ láàmú fífi lọ tí nǹkan padà fi yí àwọn èèyàn àbírú ìyá tó pé lórí táwọn bá ṣàtáyà làwọn máa ń ṣe lórí irun àbí àtọ́kì lọ́wọ́ yìí pé ó dà yẹ kàtà ẹ̀kọ́ tó ní àtà ìyá tu lìlà àtà kì ìyá lìlà tí tó wọn kà lórí ìròyìn yẹn wàhálà ìgbódà ń ṣẹlẹ̀ ni ìyẹn máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn tá a bá ń kírun tá a ń gbàwẹ̀ yóò tún wá máa lọ sí jòkó tí ó máa gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa kọ́ báyìí wọ́n ṣe ń kírun ọ̀rọ̀ àwẹ̀ gbígbà báyìí wọ́n ṣe ń gbàwẹ̀ kódà tá a bá fẹ́ yọ zàká báyìí wọ́n fi ń yọ zàká ìyẹn kan yóò mọ yóò zàká nù o báyìí la ti ń ṣe pẹ̀lẹ́bí báyìí la ń ṣe pẹ̀lára báyìí la ń ṣe pẹ̀láwọn onímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ojúpọ̀nà tí islam tó ṣe kí ni ó ṣí kalẹ̀ fún ilé ọlọ́ni ẹ́yìnbó ní rọ́bà fún ẹjọ́ sì fún ọlọ́run ọba yín ọba wo wá ni ẹlẹ́bí ọ̀dà ọkùn ọba tó ṣe pé nípínlẹ̀ tẹ̀tẹ̀ òun náà ló ṣe kí ni òun ló tẹ̀dá yín lẹ́yìn bàtọ́ náà bá alikiola ní kẹ ẹjọ́ sì fún ọlọ́wọ́ bá alikiola fẹ́ràn yín létí ọba bá ní kẹ ẹjọ́ sì fún ẹlẹ́dì ìkọlẹ̀kọ́kùn wọ̀lẹ̀dì nàmí kọ̀bílíkùn ọba tó ṣe pé òun náà ló ga ní in the first instance ìwọ kọ́ ló fún rẹ̀ ibi tó fẹ́ wá ẹ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àtìkọ ọ̀rọ̀ pọ̀ nínú èdè Yorùbá púpọ̀ kọ́lọ̀ ìbá ní àkúnlẹ̀yàn làtàrí wa ó tún wà sí pé lọ síwájú ọlọ́run àbí tó wá tó wá kúnlẹ̀ bí mo ṣe fẹ́ lọ rí ibà mo fẹ́ lọ ilé mo fẹ́ dé tá wá fún gbogbo alọ́kọ̀ tí bí ti gbèrò pé ẹ̀ka wa nu wa nígbà tó wà nàìjíríà yìí ilé rò pé ẹ̀ka kan wà nu tó wà nàìjíríà ẹ̀wọ̀n ni sáúdí mo fẹ́ sáúdí mo fẹ́ ọlọ́ọ̀bà ní kí ọlọ́ọ̀bà tó dá wa dídá yẹn òun ló ní lọ́dọ̀ òun ló mú dání kò fún wa ní opinion kìláàrù òbí fún wa lórí bó ṣe dá wa tètè kó fún wa ní choice pé mú mi tó bá wù ẹ́ láà ọlọ́run bá ní kí ọlọ́dá wa bí hikimati yìí pẹ̀lú òye rẹ̀ wàhálì yìí pẹ̀lú mọ́ rẹ̀ tó ju tiwa lọ. ومضمع بعد كلاسة لأنه سورة النحل سورة النحل آية تنفيذ الله والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون سورة النحل آية تنفيذ وبعد ذلك délé tó máa wallahu akhrajakum min butuni ummahatikum àwọn ọlọ́wọ́n bá lè kí ọlá lamú jáde nínú àwọn ìyá yín ìmújáde tàmú jáde yẹn amú jáde lórí kíni látàlẹ́múnà ṣe àn lẹ́nu tó ṣe wípé ẹ̀ẹ̀mọ́ nkankan ẹ̀jámọ́ nkankan هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا sẹ́wọ̀n gbọ́nà ọba àdìgbẹ́ lára wọn létí yẹn náà ọlọ́ni pé àwọn ìgbà tó kéré kọjá lórí yín nínú àwọn àsìkò tó ṣe wípé ẹ̀dá mọ̀ kankan tí wọ́n tẹ̀ mọ́ ń dárúkọ because ẹ̀jẹ̀ sí ní àìdẹ́ntìtì kankan yẹn náà ọba àdìgbẹ́ lára wọn létí dáadáa ní sùrátù Nahl ní àyà seventy eight ọlọ́ni wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an ọlọ́run ni àwọn ọlọ́run la mú yín jáde nínú àwọn ìyá yín a mú yín jáde nínú àwọn ìyá yín lórí kíni lórí kòlòfo látà àlẹ́múnà ṣe àn lẹ́yìn tó ṣe wípé ẹ̀ fi ẹ̀ mọ̀ nǹkan kan kò sí nǹkan kan tẹ́ ẹ mọ̀ sódà gbogbo nǹkan tó bá wù kẹ́ lè jẹ́ lẹ́nìí èèyàn jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ lẹ́nìí ni ó jẹ́ ẹnjìníà ni ó jẹ́ àfáà ni ẹni tí gbogbo tó ó jẹ́ páílọ́tì ni gbogbo tó wù kéèyàn lè jẹ lẹ́yìn kòlòfó láti bẹ̀rẹ̀ ìyẹn ni máa nù tọ́lọ́wọ́n bá lè kí ọlá tó nínú àwọn máa nù tó nílé wa lórí orin gẹ́gẹ́ àlàyé tó ṣe fún wa ọlọ́ni àní amújáde ní kòlòfó lẹ́yìn tó ṣe wípé ẹ̀ẹ̀mọ̀ nǹkan kan وجعل لكم السمع والأبصار والأفعدة لعلكم تشكرون ọlọ́run lẹ́yìn ìgbà náà làwọn fún yín létí ìgbò a fún yín lójú rí a fún yín lọ́kàn yín kẹlìbà ṣíkiri kẹlìbà amádúpẹ́ fáwọn ọlọ́run ọba kẹlìbà amádúpẹ́ fọlọ́run babalọ́wọ́nù sọ yín mọ́sílẹ̀ òun ṣe ọlọ́run nínú ẹgbàá wa حديث ابن عباس رضي الله عنه وشرط الله عليه وسلم أبطل يجد نقوكا وقت وشرط الله عليه وسلم إن أحداكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينطق فيه روحا وشراني صلى الله عليه وسلم omi ọlọ́run bá ní kẹlá pa léṣe dídá ẹnì kọ̀ọ̀kan ní nínú àwọn ìyá wọn arba'ina yawman nutfatan prophet formulation bá ti bẹ̀rẹ̀ sí ní dá yín ó bẹ̀rẹ̀ nígbà tí ẹ nínú ìyá yín the first forty days ogójì àkọ́kọ́ ẹ̀ ń bẹ ní kíni ẹ̀ ń bẹ ní ẹ̀dà ọmọ ẹkùnrin alẹ́kọ́tà ní lazalik lẹ́yìn ìgbà náà ogójì ọjọ́ mi tún tẹ̀lé ó di mélòó di eighty yẹn ẹ ti di kíni ẹ ẹ̀jẹ̀ tó rò papọ̀ mọ́ ẹ̀dà tòmọ̀yẹ̀kùnrin mọ̀tòbátà ní lazalik. lẹ́yìn ìgbà yẹn ànádá ogójì tó gùn ó di mélòó ó di one twenty forty mẹ́ta forty forty forty ẹlẹ́kẹta yẹn èkónú mọ́tòkọ́tà ẹ wá di bá ẹran lẹ́yìn ìgbà yìí yóò sọ̀lù ilé yìí mọ́lá àwọn aràn mọ̀láìkà sí ẹ̀dá tá a fẹ́ dá yìí. fẹ̀ǹfókù bí rúhà àwọn mọ̀láìkà fún so after one hundred and ó ní existence ó ní hayat ló ń bẹ̀rẹ̀ fún ẹni tá a fẹ́ dá yìí sọlọ́ọ̀bà ní kí ọláhùn rán wa létí nínú ayà wípé ọba ta ní kí ẹjọ́ ti kún ẹlẹ́dẹ̀ ìkọlẹ̀kọ́kún wọ̀lẹ̀dínà ní kọ̀bílíkùn làálẹ́kùn kàtẹ́kùn ọba tó yípo ló dá yín ẹ ní choice nínú kó dá yín sọba ni òṣèwá nílé dictate fún yín nínú àwọn oní orientalist wọ́n ní kò sí sáà ń pè ní dogmatism nípa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ni pé kò sáà ń pè ní títẹ̀lé títẹ̀lé nípa ọ̀rọ̀ ẹ̀sìn àgbágbé yẹn ni adàgbò gbẹnu ẹ̀sán dogmatism ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìtọ́lọ́ọ̀bà ní kí ọlọ́wà ti sọ èyí tí òjíṣẹ́ rà nípa Muhammad sallallahu alaihi wasallam tó bá ti sọ àìyírí ẹ̀wò àìgbéyẹ̀wò àìgbéyẹ̀wò rárá èyí tó wà tọ́nà bá ní kí ọládára kò fún wa níjọ́ yìí tó kò wá ṣàwà nìkan àtàwọn tó ti gba wájú wa lọ nínú àwọn ìran ìran oríṣiríṣi tá tí Islam dárúkọ wọn fún wa àìmọye nínú àwọn èèyàn tó ti lọ tọ́nà bá ní kí ọlá ṣe kí ni tọ́nà bá ní kí ọlá dáhùn ọlọ́run ni ọba ó ní ẹjọ́ sí fún òun lọba tó dá yín òun lọba tó dáwọn tó ti gbáwájú yín kọjá làálẹ́kùn tẹ́tẹ́kùn kẹ́lẹ̀ bá páyọ̀ ọba yìí nínú àwọn iṣẹ́ tíjọ sì tó fẹ́ ṣe lára wa òun náà ní kí ni àtẹ́kùwà kutiba alaykum ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ìjọsìn ó ní àwẹ̀ta ní ẹgbà àwẹ̀ta ní kẹgbà yìí bá ṣe ní ẹgbà bẹ́ẹ̀ láti ní káwọn tó ti gbájú náà táwọn náà ń gbà torí kí ni kẹlì bá lékún nínú ìpáyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run yẹn lẹ́lẹ̀ bí rójú rí ọlọ́run ìrìgbọ́n yóò sílẹ̀kùn wájú ọlọ́run inna akramakum inda Allahi atqakum àwọn tó lápàálé nú yíwájú ọlọ́run òun làwọn tó bá ń páyọ ọlọ́run wa man yattaqillaha yaj'al lahu makhrajan wa yarzuquhu min haythu la yahtasib gbogbo ẹnikẹ́ni tó bá páyọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ìpáyà rẹ̀ ń bẹ lórí kí ni ká gbéjù sílẹ̀ ń tó kọ̀ fún wa ká gbéjù sílẹ̀ gbogbo àwọn nǹkan tí pààyàn náà bá àlejò ọlá tó so mọ́ra tó mú dání lélẹ̀ ó jẹ́ mùsùlùmí òun parọ́ wọ́n ti wá ń mẹ́ lónírọ́ ó jẹ́ mùsùlùmí òun jalè ó ti hàn táwọn èèyàn kó lè ní ẹ ó jẹ́ mùsùlùmí ìwà burúkú ló ń bẹ lọ́wọ́ ẹ ó túmọ̀ sí pé níta fẹ́ kí mùsùlùmí ẹ̀kọ́ jalagbé ní ìwòsí ìṣẹ́ ṣe iná sọlá tẹ́nàá àmìlìfàṣá ì fún mọ̀nkà afẹ́fẹ́ máa kírun irú bá afẹ́fẹ́ máa kí inú ṣe tafẹ́ kírun ṣe lára yín tẹ́nàá àmìlìfàṣá fún mọ̀nkà afẹ́ kírun gba ìwà àbàjẹ́ àti ìwà burúkú afẹ́ kó gbà kúrò lọ́wọ́ yín máa ṣẹ́ka rẹ̀ mark your scholarship ó kírun àwọn ìwà burúkú ti pọ̀ lọ́wọ́ ẹ̀ gan yes mùsùlùmí ni ẹ no doubt about that mùsùlùmí ni ẹ́ àmọ́ kù díẹ̀ káàtó fún ẹ torí pé nǹkan tá a fẹ́ kí àwọn ìbàdàn tàbí kalẹ̀ tá a fẹ́ kó ṣe fún ẹ kò tí ì rí kíní ẹ kò tí ì ṣe kíní kò tí ì rí ṣe àwọn ìtaníkẹgbà abẹ́ kó lé yín fún nínú ìpáyọ ọlọ́run ó wá ń gbàwẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ burúkú ò dá lẹ́nu ẹ̀ ó ń gbàwẹ̀ lọ́wọ́ ìwà burúkú ò kúrò lọ́wọ́ ẹ̀ ó ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn àrìn burúkú àwọn ìṣe burúkú iṣẹ́ burúkú àwọn ọ̀wà dàlúrú dẹbírú gbogbo àwọn kìíní ṣì wà lọ́wọ́ ẹ̀rọ ń gbàwẹ̀ lọ́wọ́ alhamdulillah ń gbàwẹ̀ ń tòótọ́ o àmọ́ ládàwẹ̀ yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ yòrò ládàwẹ̀ yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ yòrò torí pé ń ṣe lọ́nkọ̀ láwọn àdéhùn tó nà nítorí wọn ni pé man lam yada qawla az-zur wal فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ṣọ́rọ̀ ni ẹni tí ò bá gbé ọ̀rọ̀ burúkú sísọ tí ò bá gbé kalẹ̀ ẹni tí ò bá gbé ìwà burúkú náà tí ò gbé jù sílẹ̀ fàlẹ́ ìsàlẹ̀ lẹ́yìn àjẹ́tò ọlọ́wọ́n bá òun nǹkan kan ṣe pẹ̀lú pé ó gbóúnjẹ lẹ̀ kó ó gbóúnjẹ lẹ̀ mu ọlọ́wọ́n bá òun nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ẹni pé àwọn ẹ̀ tó ń gbà ọmọ ọgbọ̀n nínú ọ̀fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ èèyàn ló pàtó ṣe pé inú àwọn àfà bí Ibn Azmi inú táwọn dúró lé lórí ni wípé ẹ̀ ń pé àwọn mọ̀hákìbù tí wọn gbòǹgbò lárí táwọn dúró lórí bá ní pẹ̀lú gbólóhùn tó ń ṣe ọlọ́run sọ yìí tàbí pé àdìsí tó lálàáfíà ni tí ẹ bá ń gbàwẹ̀ lọ́wọ́ tó bá parọ́ tàbí kó parọ́ báyìí àwẹ̀ ìdíjá èèyàn ń gbàwẹ̀ lọ́wọ́ ó wá kan tó hàn sí wa ṣẹ́rẹ́ án tó wà burúkú lílẹ̀ àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ àwẹ̀ ti kí àwọn tó lórí àdìsí ṣe hàn àmọ́ àwọn pé tó mọ̀ mọ̀ ládàá yóò máa dínkù yóò máa dínkù eléyìí náà ni tó fẹ́ sẹ́wọ̀n jù wallahu alam sọlọ́ọ̀ ní kẹjọ́ ti fún wọn ọlọ́run ọba tó ṣe wípé ó ní máa nù léyìn lórí lórí kíni òun ló dá yín bó ti dáwọn tó ti gba wájú yín kọjá la'allakum tattaqun kẹ́lẹ̀ máa báyọ̀ ọlọ́run báyìí tó ìjọ́ kẹ́kẹ́ ìjọ tí yóò máa bí ìpáyà ọlọ́run bá sí yín lára tí mo ti ní abọ́rọ̀ máa sọ́ra wa lágbègbè ilé ọkàn ní kákan máa kírun ọkàn ní kákan máa gbàwẹ̀ ọkàn ní kákan lọ sí hajj gbogbo àwọn kìíní a ní target pẹ̀lú wọn target náà ni wípé a fẹ́ ká ní ìpáyà ọlọ́run nínú ẹ̀mí wa ọlọ́run bá ní kíọ́lá ó bá wa sọ̀rọ̀ ilé ọlọ́run bá tẹ̀síwájú ayé àtútẹ̀lé ọlọ́ni ẹlẹ́bí ja'ala lakum al-arda firashan was-samaa'a binaa'an وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أنداد وأنتم تعلمون ọlọ́ni ọba ó ní àwíjàre lórí yín ó lẹ́tọ̀ọ́ lórí yín lórí kódà yín kò tán síbẹ̀ ẹlẹ́bí ja'ala lakum al-arda firashan ọba tó ṣe pé òun ló tẹ́lẹ̀ pẹrẹsẹ fún yín òun ló tẹ́ ilẹ̀ ní pẹrẹsẹ fún yín ìsànmọ́ àbínáà ó wá fi sánmà ó fi sàn lókè. Okay. òfin sánmà ó dàbò àtilẹ̀ àti sánmà méjèèjì ṣe kí ni wọ́n ń kọ́mplimẹ́ǹtì ara wọn títẹ́lẹ̀ fọ́lọ́wọ́n bá àlejò látẹ́lẹ̀ pẹ̀rẹ̀ṣẹ̀ fún wa iṣẹ́ ìyanu kan ni tó jẹ wípé wàláì láàmà sí ilẹ̀ kò lè sí àárín nǹkan míì ta lè fi wé mọ́. ìyẹn náà bá ní kí wọn ewu náà yà kẹtọ wọn ọlọ́ni wàlẹ̀ àtẹ́ǹṣì fi àrùbí maraha ìnáka láǹtẹ̀ ríkọ̀ làárùbí wà láǹtẹ̀ kúnà jìbá làdúlà. ọlọ́ni látẹ́ǹṣì fi àrùbí maraha má máa rìnrìn mọ́tòmọ́tò lórílẹ̀ ọlọ́run ó wá wo rẹ̀ títí sáà ó wá gapá ó wá ń lọ àwọn owó ni àwa làwọn bẹ̀ ó wá ń lọ ọlọ́run ni látẹ́ ìṣẹ́fẹ́ láti mọ́ra mọ́mọ́ rìn ní mọ́tòmọ́tò lórí ilẹ̀ ọlọ́run torí wípé iná kàlàǹtẹ́ kọrí kọlẹ̀ àbù kò sí bó ṣe lè rìn bùgátó lórí ilẹ̀ ó lè falẹ̀ ya ó lè falẹ̀ ya tó bá rìn tí tó bá rẹ̀ lọ jòkó lẹ̀ síbi ìfẹ́ bò jòkó sí ilẹ̀ lẹ̀ náà فلن تكن جبال طولا tó bá wù kó fọ́nrẹ́ tí ò lè dá pápátá الذي جعل لكم الأرض فراشا ọba tó tẹ́lẹ̀ fún yín ní pẹrẹsẹ ẹ máa rántí gbogbo àwọn tọ́nà balẹ̀kẹ́ lásàlàyé sábà bí ẹ̀ ń fi yé wa ìdí tá a bọ̀rọ̀ ti jọ ti fóun ọlọ́run ìdí ti bọ̀rọ̀ ní choice kíni lórí wípé ká ṣèjọ ti fọ́lọ́run we must worship him Not that we should worship him. is a must you worship Allah. Nọ́mbà tú láti ni. Ó bọ̀rọ̀ jọ́sìn fọlọ́run ni. Ọba àwọn oníyọba ti ṣe pé òun ló dẹ. Òun ló dálẹ̀ tó ń rìn lórí ẹ̀. Tí wọ́n bá bí ẹ tó bá fẹ́ jọ́sìn fọlọ́run dá kúrò lórí ilẹ̀ ọlọ́run. Kó wá bòmí lọ. Gbá bòmí lọ náà. Wọ̀pàmọ́ àbínáhà ọba yìí ló tún gbé sánmà lẹ́yìn lórí òun ló gbé sánmà lẹ́yìn lórí ó fi sánmà ṣe òrùlé fún kíni fún ilẹ̀ ó fi sánmà ṣe òrùlé òrùlé fúnlẹ̀ láti máa jẹ́ ààbò fún tó ń bẹ nílẹ̀ ó tún wá ṣe àìmọye àwọn ọ̀ṣọ́ lórí sánmà náà tabaraka alladhi biyadihi al-mulk وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات اتباقا ما ترى في خلق رحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا مبصر ọlọ́run bá lè jọlá challenge wa ní suratul mulk alladhi khalaqa sab'a samawati tibaqa ọba tó ṣe pé òun ló dá sánmà méje nípele nípele nípele sọ̀tọ́mà tó wù yẹn kò ń ṣe òun nìkan ló wà ń bẹ̀ tí ò bá yí ẹ jẹ́ kó yí ẹ dáadáa sánmà tó wà ń bẹ̀ ọba tó sọ pé òun lòun dá sánmà tí ò bá yí ẹ jẹ́ kó yí ẹ wípé sámà tó dá ìpele méje ló dá wọn ìpele méje ló dá wọn ìpele sámà àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje méje ló dá wọn. ó lè gbìyànjú kó lọ́wọ́ tẹ̀sírí ayà ìmúsúrátù náṣì wọ́n làkọ́dúrọ̀ ààrù nẹ́sílẹ́sẹ̀ òkúrọ̀ ẹ̀yìndà sídìrọ́tì mọ̀ntáhà ẹ̀yìndà ha jannatu máàwà ìsì yàbùṣà sídìrọ́tà máa yàbùṣà máa bá àgọ̀lbákọrú wà máa dọ́gọ̀ làkọ́dúrọ̀ ààrù ní áyà tìrọ́tì ìlú kúmìrọ̀ bàbá ó ṣe ọlọ́run tó àti jìbìrì tí wọ́n ṣe ìrìnàjò lọ sí sọ́mà ìgbà tó mú ìrìnàjò yẹn ń bẹ́nu hadith ń bẹ́nu Bukhari ń bẹ́nu Muslim ọ̀rọ̀ àdìsán wọn ní raj náà wo àwọn nǹkan tó lọ́ọ̀bà àlejò lásàlàyé inú ẹ̀ fún wa àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ànábì àti Jibril kan ṣe lọ bí wọ́n ṣe lọ ìgbà tí wọ́n débi tí ọ̀rọ̀ sọ̀rọ̀ dúró Jibril lùgán dúró bá ẹgbẹ́ kan pé ògbọ́ èmi ò lè kọjá bíbà yìí wọ́n ló kù kó wọ́n lọ ta ló kù ó kù ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá ń tẹ̀lé alùsùnà wá ń bínú wọ́n ní alùsùnà ni ẹ́ ó mẹ́ta fi ẹ́ tìtì lọ́dọ̀ ní tání sallallahu alayhi wa sallam torí pé kò téèyàn kan láyé àwọn èèyàn ní mọ́dẹ́lì tí wọ́n ní mọ́dẹ́lì ẹlòmíì ò fẹ́ kí wọ́n kí èèyàn mọ́ olórin àná ah, àwọn ti bàdóòlà wa ó ní ẹnìkan nígbà ìdọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn gbogbo aṣọ rẹ̀ tó máa ń wọ̀ pátápátá tí sẹ́gun náà máa kọ sára rẹ̀ ó ti yé wa Ronaldo wàláì kánú àmúra náà sọ ẹnìkan fún wa wọ́n ní ọmọ ẹ̀ tó bí ó sọ ní Messi wọ́n ní wá ní fọ́tò Messi nulé lára ọ̀sẹ̀ wa fẹ́ jáde láti bàbá òun mo ti lọ o tó bá tún dé bàbá òun mo ti dé o sẹ̀gbá àwọn èèyàn ti gba wèrè fast problem ó narí tẹnìyàn fún wa àwọn èèyàn ní model láyé ẹ̀rí èèyàn kan àfi kó yéèyàn kan pé ó fẹ̀mí ẹ̀sìn sí lọ́dọ̀ ẹlòmíì à ẹ̀ńsà ti sọ ìwọlé tó yín káàdì tiẹ̀ gbogbo òyìnbó tó bá ti sọ ó bìlíìbù láti wò ó fún àti pè wọlé tó yín ká inú ẹ̀ dùn látòrí dẹ́sẹ̀ but wọ́n kì ẹ mọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó mẹ́rin tí wọ́n kì ẹ mọ́ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmil akhir ẹtí fẹ́ torí ayé àtàkìyámà ni wọ́n máa ń kì máa nà bí. Jibril débi tó ti padà ó padà náà ó kà náà nìkan àwọn fóònù tẹ̀sí rí fa wọ́n lọ́kọ́jú rọ̀ áwùn mẹ́rin tẹ̀sẹ̀ tó kúrọ́ wọ́n ní nígbà tó tún rí orí ní ìrí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ta ni ó ṣe ọlọ́run ta ni ọ̀rọ̀ yìí bá wí nígbà náà bí nígbà tó débi igi tí gbogbo nǹkan pin sí pátápátá àyíndá àjẹnàtù ìmọ̀ àwà ní tó kù lẹ́yìn àyè yẹn àlùjànnà ló kù èyí àbùṣà tètè rọ́tà màyàkṣà gbogbo tó súnbọlẹ̀ igi dàbí dùn ni máa ra àgọ̀lùbásọ́rù wà máa tọrọ ojú òrí kọjá àyè tó wà ń bẹ bẹ́ẹ̀ làwọn tó bọ̀ lẹ́yìn òrí kọjá ibi tí náà wà. Falẹ́ni tó ń sọ tó dídẹ̀ yẹn tó kọjá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹlọ́wọ́ nú àwọn àhàdìsì ń tàbẹ́ lò lágbègbè yìí lọ́wọ́ àwọn àhàdìsì tó mú tó ń sọ̀rọ̀ nípa sánmà méjèèje àdìsì Abdullahi ibn Mas'ud ọ̀dọ́ ń bẹ nínú Sunan Abi Dawud àwọn àfáà mi ní àdìsì yẹn mọ̀kúf ìyẹn ni pé ọ̀rọ̀ Ibn Mas'ud ni nú àwọn àfáà tí wọ́n ti tí wọ́n padà ṣe kò tèmi ń bẹnu àtàwọn àfáà mi pé na ìtọ́wà nú àdìsì ó kọjá láàkà ibn Mas'ud so àárọ̀ fa àdìsí yìí ni marfu ni anabi ló sọ ibn Mas'ud kò tà anabi ni sallallahu alayhi wa ni òun ṣe ọlọ́run sọ fún àwọn wípé in tó ń bẹ láàrin sánmà àkọ́kọ́ sí sánmà ẹ̀kejì ìrìn five hundred years ni sánmà kejì sí sánmà kẹta five hundred years sánmà kẹta sí kẹrin five hundred years ìkẹrin sí karùn-ún five hundred years ìkarùn-ún sí kẹfà five hundred years ìkẹfà sí keje five hundred years lẹ́yìn keje làwọn arí kùrùsí yọ ọlọ́run lẹ́yìn kùrùsí yọ ọlọ́run ló kan omi lẹ́yìn omi ló wá kan àláràṣẹ ọlọ́run lẹ́yìn náà ló kan ọlọ́run ló ṣe ìsìwá tó tẹpẹrẹ tẹ láyé ẹ̀ ní bó ṣe wù kó dúró bó ṣe wù kó wà ń bẹ̀. àwọn sọ́mọ̀ sọ́mọ̀ ọba ní kíọ́lá ẹlẹ́sìn ìjára lẹ́kùn láàbùdọ̀ fìrọ́ṣẹ̀n wọ̀ sàmà àbínà ọba tó gbé sọ́mọ̀ lé lórí wọ́n ní àwọn sàyẹ́ntìtì ẹ̀sìlọ́ kìíní kan wọ́n ẹ̀sìlọ́ tó bá lọ lọ́dún ìwọ́n á rí nǹkan mi tó bá tún yá wá tún lọ wá tún náà fi ṣe kí ni àwọn tó rí ibi tẹ́lẹ̀ wọ́n ti sọ ọ́ sí wípé wọ́n tún ti discover àwọn new planet mélòó ni àwọn galaxies yẹn tẹ́lẹ̀ about seven or nine kọ́ ni Pluto, Jupiter, gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀. Nísìn àwọn Apollo, the last spot nínú àwọn Apollo, àwọn tó kọ́ Traverse Moon, the last spot nínú wọn kún jẹta the age of eighty eight years. Àwọn èèyàn òye mọ̀ discover new planet. Wọ́n ti discover àwọn tó wọ́n in fact àwọn latest kìíní galaxy tí wọ́n rí wọ́n ní wọ́n tún ti discover àwọn míì tó ṣe wípé àwọn èèyàn ò tí ì lè lọ síbẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tún continue máa discover lọ because tó wà nílẹ̀ yẹn tó ju gbogbo wa lọ nínú ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقنا تفضيلا gbogbo èyí ìmọ̀ tí wọ́n ń lò nínú àpọ́nlé tọ́lọ́ ọba àdìjọlá tó ṣe fọ́mọ ẹ̀dẹ́ èèyàn ni ọlọ́run ni a ti ṣàpọ́nlé fọ́mọ ẹ̀dẹ́ èèyàn agbé wọn rìn lórí ilẹ̀ agbé wọn rìn lórí omi àpèsè fún wọn àwa ṣe ọlá fún wọn lórí gbogbo àwọn ẹ̀dá yòókù dáadáa somali kí scientific knowledge ó dẹ̀ lórí irú àmì tí sáyẹ̀nsì wá dà lórí ìdánwò ẹ̀mọ pé dà ìdèmí yọ kọ́ scientology so àwọn tó bá believe sínú yìí náà wá ní ìdè scientology yẹnu wípé àwọn tó ṣe pé ẹ̀sìn wọn ni sáyẹ̀nsì ìyẹn lè yí tó kú very recently ẹnu mi létí orúkọ rẹ̀ síbi knocking tẹ́bá rí bẹ́nu ẹ̀ pé wọ́ àti gbogbo ojú ẹ̀ bí arọ báyìí ló ṣe rí wọ́n sì àdírí pé inú àwọn sáyẹ́ǹsì tó strong jù láyé lẹ́nu òun ni ó kú about some months ago ó máa ń rẹ́rìn báyìí kò sí tó ń jẹ́ ọlọ́run omi kò sí tó ń jẹ́ ọlọ́run kò sí pé pé àpẹẹrẹ ọlọ́run wà lára rẹ̀ ó gbọ́ tó ṣe pé kò lè sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ẹ̀ nígbọ́n tó sọ machine ló máa interpret language ẹ̀ jáde òun ní tó wà ń lẹ̀ nínú ìmọ̀ táwọn ti gẹ́ẹ̀tì ó yẹ ìmọ̀ yẹn ju ọlọ́run lọ ìwọ tó ní káwọn ọmọ ẹ lọ school try as much as possible ẹ̀kọ́ school táwọn ọmọ yín lọ ẹ̀kọ́ school táwọn ọmọ lọ àìmọye àwọn theory tí wọ́n profound àwọn theory oríṣiríṣi kò sì pé àwọn tó contradict sí ẹ̀sìn wa tó dúró lé lórí ni àwọn ṣíríkù à ń bè nǹkan àti gbogbo àwọn yẹn à ń báyìí máa wọn bàbá wa àwọn mọ́dá ṣíríkù tún wà ń tè nínú àwọn àbí ọkọ̀ oríṣiríṣi àwọn scientific belief wọn kò theory of evolution Charles Darwin sọ yẹn Charles Darwin ṣàgbé tí òun sọ ni wípé evolution ni pé ilé ayé ó evolve ni kò ń ṣe pé that is theory of Big Bang ẹ̀yin scientist ẹ má bínú theory of big bang wọ́n kàn ní bọ́ọ̀n ilé ayé ti dé ayé ilé ayé jẹ́ láyé wípé there is eh, eh, kìíní kan gaseous combination ó yá àwọn kìíní ẹ̀ ti ga ọwà combustible ó wá ẹ̀fà àbí ẹ̀fà ló kàn tún ní gbóà ilé ayé kan jẹ́lé ayé ni òrùn kan àbí tó wà ní òtùpá kan àbí tó wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní theory of evolution ti sàlàyé ọmọ ẹ̀dẹ́yàn ó ní ọmọ ẹ̀dẹ́yàn náà evolve ni torí pé àwọn ìran àwọn látara ànàkí làwọn ti ń dìde bọ̀ wá australopithecus tetrapithecus àti gbogbo àwọn àwọn irú àwọn kan tó ń kọ́ ọmọ inú social studies làwọn eléyìí àwọn kan tí wọ́n kọ́ náà biology òun nìyẹn sọ ẹni láti máa chẹ́ẹ̀kì mùsùlùmí kan lérè ju ọmọ ẹ̀ sí pé mo tó tún fẹ́ kó kàwé àni mò ń wá orúkọ fún ńláńlá kan tó náà lè ó láti fọ́ọ̀rẹ́ ń tọ́mọ ẹ̀ ń kà wọ́n yẹ pé tó ń kà yẹn gangan wọ́n yẹ pé tó ń kà yẹn gangan yóò padà ṣe yóò tètè ní yóò ṣàkóbá fún ìkan náà àwọn iṣẹ́ tó wa wọn máa nàrètì fẹ́ tán láwọn lọ sí ibẹ̀ ń jẹ báyìí wọ́n ní ọmọ ìyá yẹn ó dà kó jẹ̀ sí Harvard dé ni Harvard University ó yẹ̀ṣẹ̀ dé ni nígbà tí wọ́n lọ ṣe program kan bẹ̀ ìyá wa ń sípò ọmọ yẹn jáde oníkàjọ ọmọ bóun ṣàdúrà fún ó lè bá ọmọ kírun àti tí bóun ṣàdúrà fún ọmọ yẹn ọmọ yẹn ní no no no no ìyẹn ti kọjá náà I'm not a scientist èmi kò possible kí n máa tẹ̀ báyìí náà fún yàn kankan ẹ̀yin ò lè tẹ̀ fún yàn kankan mọ́ ọ̀rọ̀ lẹ́yìn ṣe àdúrà ọ̀rọ̀ àdúrà nìkan kọ́ mà kàn ó ti fowóró yìí òyìn ti ṣe kí ni kọlu ó ti kọ ìfáàgó ti san mọ́lẹ̀ lákùnlá ọ̀ka yìí kéde pé kọ lójú òyìn ti san ọlọ́run bá ní kí ọlá ní الذي جعل لكم الأرض فراشا والسماء بناء قلت تبعه وأنزل من السماء ماء ọba tó ṣe wípé òun ló ń rọ òjò fún yín láti sámà òun lọba tó ṣe pé ó ṣe kí ni ó ń rọ̀jò fún yín láti sámà òjò tó ń rọ̀ fún yín láti sámà yìí wọ́n ń rọ̀ pẹ̀lú kí ni pẹ̀lú wípé ó ń rẹguléètì ẹ̀ o ó ń rọ pẹ̀lú kó ṣe kí ni ó ń rẹguléètì òjò yẹn torí pé tí ò bá rẹguléètì rẹ̀ ká ìyàyàyà òrùn tó mú gan ọlọ́run bá àlejò ọlá rẹguléètì ẹ̀ ní ìyẹn ni pé ó ń ṣe ní wọ̀ntúnwọ̀ntì kò pọ̀ jù kò dẹ̀ ṣe kí ni kò dínkù jù kò pọ̀ jù kò dínkù jù yóò rọ òjò sáyè táwọn èèyàn ti bùkátà sí lásìkò bá tó rí pé wọ́n bùkátà sí ní òǹdíwọ̀n iye tí wọ́n bùkátà sí ọlọ́run bá yí lọ́ba tó kẹjọ́ ti tó وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم òjò tó wá ń rọ̀ láti sánmà yẹn ó rọ̀ for purpose òjò ń rọ̀ nítorí kí ni ó ń rọ̀ nítorí ìdí kan ọlọ́run bá gbogbo nǹkan tó dá gbogbo àwọn kìíní yẹn ó dá wọn torí ìdí kan tàbí kejì ni rọ̀bánà mọ́kọ̀ lẹ́ta hádà bọ́ọ̀tìl gbogbo tọ́nà bàlùkù ládà kò dá wọn lásán kò dá wọn ìwé tẹ́ẹ̀ bá bí mọ̀ wọn lẹ́ẹ̀fí ṣe kí ni lẹ́ẹ̀fí ìmọ̀ wúlò wọn ẹ̀wùn nínú ẹ̀kọ́ lọ́wọ́ bàlùkù lásán jẹ́ jàmàlì fún wa òjò tá a ní kóró yẹn fa akọrọjà bí i nínà sàmọrọ àwa ń fi òjò tó rọ̀ láti sánmà yẹn a fi ń ṣe kí ni a fi ń mú àwọn ọrúgbìn jáde nínú ilẹ̀ a fi ń mú ọrúgbìn jáde nínú ilẹ̀ rírọ̀ òjò ṣe kí ni yóò mú ọrúgbìn jáde nínú ilẹ̀ àbá ti fọ́ọ̀tì wípé tá a bá rí òjò taa mu o àbá ti pé ànírómi táàmù mi ń mu a jẹ èèyàn máa ń jẹ owó ni gbà tó lówó pé wọ́n máa ń mú owó èèyàn máa ń jẹ wọ́n irúwó jẹ àbùkátà sí ìtọ́mọ̀mọ̀bà ní kí ọlá tó pa lẹ́sẹ̀ kalẹ̀ látara kíni látara ìkẹ́ òjò látara ìkẹ́ ọba yìí òun lọ́ba tó ká ṣe kí ni kájọ́ ti ọlọ́ọ̀bà ní kí ọlá ń ròyìn àwọn ara ẹ̀ fún wa nítorí ẹ̀ ká lè mọ̀ bí tá a ṣe ṣe kí ni tá a ṣe jọ́sìn fún ká lè mọ̀ bí tá bọ̀rọ̀ jẹ́ irú tí ó mọ oore fọ́lọ́run tí ò ní ya pò kí ẹni tí ó táyà kókó nàkí tọba tó dáa fàlá taj'alu lillahi àndá wa antum ta'lamun ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ látẹ́jú àdúlì láyé àdáà nígbà bá ń ṣèjọsìn fọ́lọ́run látẹ́jú àdúlì láyé ẹ tún wá da nǹkan ní ìpapọ̀ mọ́ ọba tá ń sọ yìí látẹ́jú àdúlì láyé nídà ẹ má mú nǹkan mi ní tẹ́ máa pè nídẹ̀yìn ọlọ́run

ọlọ́ni fàlá tẹ́jà alùlìláì àdáàd wà ń tó ń ta àlẹ́mù ẹ má tún mú nǹkan mí ní tẹ́ máa pè nídẹ̀yìn ọlọ́run ẹ má tún mú nǹkan mí ní nǹkan tẹ́ máa pè mùsùlùmí inú àwọn nǹkan tá ń bá yí láwùjọ náà nìyẹn tá a bá fayá aláwù ká tún ṣe kí ni ká fayá ìyá àgbẹ̀ ìfàkúfà nìyẹn wáyé ìtumọ̀ rẹ̀ tó ń wá ní pé lẹ́yìn tó bá ń pe ọlọ́run kó tún pe nǹkan bí lẹ́yìn ọlọ́run ìpèkúpè nìyẹn tó bá fi ń pe ọlọ́run tó bá tún wá ń pe nǹkan bí ìpapọ̀ mọ́ ọlọ́run ó ti bá pípe ọlọ́run yẹn ó ti ṣe kí ni ó ti bàjẹ́ yẹn tọ́lọ́ ọba nìkan lálẹ́ mọ́ ayà ilé tẹ̀kẹsẹ̀ fàdà àtẹ́jẹ́ àrùlìlá i andad ẹ má mú nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run ní tẹ́ máa pè èèyàn ní àlùjànnú ní màláìkà ni àfá ni wòlíì ni má gbára lé nǹkan kan mi ní ìdẹ̀yìn ọlọ́run torí wípé gbogbo tí wọ́n lòwò pé fẹ́ gbára lé à ẹ bínú àwọn àfá wa ni à àyà láti ṣe kíni àwọn náà ni àwọn nígi lọ́gbẹ̀ẹ́ yìí wà àwọn òṣèré ènìyàn o tí wọ́n bá bí àwọn àgbẹ̀ ó lè so àdá sí igi yẹn igi lọ́gbẹ̀ẹ́ yìí báwo gbogbo tó kí wọ́n lè fara sí lẹ́yìn ọlọ́run òtú bá ń tẹ́ ní gbogbo ẹ̀ torí pé gbogbo àwọn nǹkan náà gbogbo wọn ni ó tán ẹlọ́run sọ fún pé watawakkal ala al-hayy alladhi la yamut watawakkal ala al-hayy alladhi la lé ọba tó ṣe wípé ọba alàyè tí ò ní kú láyé. láyé gbogbo ń tó wù kí ẹ lè bá gbogbo ẹ̀ yìí tán ti bá wọn kullu shay'in fani gbogbo nǹkan wọn tó ń ṣe kí ni gbogbo nǹkan ni ó tàn wọ́n parẹ́ gbogbo nǹkan ọ̀tà ọlọ́ọ̀bá nǹkan ni ó ṣe kí ni ni ó ṣe kú fún ìyẹn bá ọlọ́wọ́n bá wórogún tó bá ní ó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run àmì àwọn wípé àà wọn àgbẹ̀bọ tó ríta oríta wọn bíbá yìí náà tí mùsùlùmí bá ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ẹ̀ ó bọ̀rọ̀ mọ́ kẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tó lè ṣe kí ni ó lè ba kìíní yẹn jẹ́ ó bọ̀rọ̀ mọ́ kẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tó lè ba kìíní yẹn jẹ́ ìyẹn ni tí ọlọ́run bá ní kí ọlá ń kìlọ̀ máwọn sàábà nípa àṣẹ tí wọn pẹ̀lú ànábì tọ́lọ ni látẹ́rìfà owó àtiwá tẹ̀kún fọ́kọ̀ sọ́ọ̀sì nàbí wà látẹ́jì àrùn làwọn bilkọ́ọ̀lì kẹjáàrì bá dùkùn libáàdì à ń tàbátọ̀ àmàlùkùn wà á ń tún látẹ̀ṣ tẹ́bá mix ní èsù pẹ̀lú àwọn ibi iṣẹ́ ilé bàjẹ́ o àwọn nǹkan míwà tó máa ń bàjẹ́ jẹ́ eléyìí ìdùnnú ṣàìtọ́nù nìyẹn ìdùnnú ṣàìtọ́nù ni ṣe pé ìlérí ṣàìtọ́nù wájú ọlọ́run wípé fàdímà àbúwà ìtánì èrè ọlọ́run torí ádámà tó torí ẹ̀sọ́ nínú yìí láàfin ìdáná láhùn tìrọ ọ̀tàkàlùmọ̀tẹ̀kì máa wá lọ jòkó ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم màá dúró dè wọ́n níwájú wọn màá dúró dè wọ́n lẹ́yìn wọ́n à ń àìmánihìm màá gbógun tì wọ́n lápá ọ̀tún wọ́n à ń ṣàmá ilhìm màá gbógun tì wọ́n lápá òsì wàlà àtẹ́jìdú àkùsàrù ṣàkìrì ìrì bí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ya láìmoore pẹ̀lú wọn ọlọ́run. Ibn Abbas radiyallahu anhu wọn nígbà tí ṣàìtọ́n tó lérí ń jọ́ kínní wọn ní ṣàìtọ́n ló ṣe mi tẹ́kì ẹyọ kan ó fi ọ̀tún ó fi búra òun gbógun tí wọ́n lápá ọ̀tún òsì iwájú ẹ̀yìn wọ́n ní àmọ́ṣà ìtọ́nù ó gbàgbé bí ẹyọ kan òkè alifáàkù ibi tí jáì tán gbàgbé yẹn bí tó súnmọ́ kalẹ̀ fáwọn onígbàgbọ́ òdodo náà nìyẹn láti dojúkọ ọlọ́run láti dé ọlọ́run tó ń ṣe ṣàìtọ́nù nìyẹn àti ìdá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run a sì sí ọ̀dọ̀ ẹrú ẹlòmí òka ní tiẹ̀ òka láúlà òka láúlà ní à tó bá ti fi òka láúlà yẹn kọ́mọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa mi mọ́bù mi bá ti fi òka aláàjì láúlà sọ́wọ́ à wò ẹ̀ pé ìyẹn lè bàtàn jẹ́ látàrí orúkọ tí wọ́n fi sọ yẹn ó mà láúlà ẹni bá ti fi òka láúlà sọ́wọ́ wàá tà ọjà ó máa tà àwúrẹ́ ńlá ni kìnnìkan ńlá ni for years mo ti mọ̀ tí wọ́n ń kiri mú ní à tó bá jẹ́ wípé òkà lálà ilẹ̀ ní ìta tòbú máa ń tà ní òun náà lè kó mẹ́wàá sọ́wọ́ yóò wá kiri kiri wọn pariwo rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ à ṣé wo ìmọ̀ òkà lálà lò kó lè ṣe kí ni ó lè ta ni ọlọ́run máa ń nù wá àwọn yóò kan wọ́n gbẹ̀mí lé ọlọ́run ní àbọ̀rọ̀ bóun wórogún iná man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna ومأواه النار وما للظالمين من أنصار ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá da nǹkan papọ̀ mọ́lọ́run àlùjẹ̀nú ló dà papọ̀ ní èèyàn ní àlùjẹ̀nú ní èèyàn ní abọ̀rọ̀ máa ń yẹ àwọn kìíní ṣe pàtàkì ẹni àlọ́gbọ́dọ̀ àfáàyè òun lò kankan mi tẹ̀sùbà ló máa fi ń bá ẹ wò tó tẹ̀sùbà tó ń wò yẹn tó fi wò yẹn ṣíríkù ló ń ṣe torí pé ọlọ́run bá ní alimul ghaibi wa shahada ọba tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba àfa mi à àfa alálùjẹ̀nu àfa olómi omi alùjẹ̀nu à tọ́lọ́run bá ní kí láti kìlọ̀ fún wa ń pa ọ́nà alukur'an tàwọn ọ̀nà táwọn yẹn gbà ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀nà tó kọjá ń ti rẹ́rẹ́ ni gbogbo ọ̀nà yẹn mùsùlùmí abọ̀rọ̀ ṣe kí ni abọ̀rọ̀ mọ wádìí kámọ́kòtì kan àbí kejì nínú ẹ̀ ìyẹn ní ayé ìjòkó ẹ̀sìn ti ṣe kí ni ló ṣe pàtàkì fún ọlọ́ni fala taj'alu lillahi andad wa antum ta'lamun ọlọ́run àti ìjọba tẹ̀síwájú wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina ọlọ́ni tó bá ṣe wípé ẹ̀ ń ṣe iyèméjì lórí kíni lórí ń ta sọ̀kalẹ̀ fún ẹrú wa lórí ń ta sọ̀kalẹ̀ fún ẹrú wa kíni ń ta sọ̀kalẹ̀ fún ẹrú wa al القرآن ọlọ́run tó wá ti pé ẹni ṣe iyèméjì ẹni pé ẹ̀ṣẹ̀ ròyìnròyìn lórí pé ìta àkọ̀kalẹ̀ kùránì sọ kalẹ̀ yẹ wáyé pé ẹ̀yin ṣe ròyìnròyìn lórí rẹ̀ fáàtù bí súrọ̀tì ní mìtìlìhì ọlọ́run ó dá ẹ̀yin náà lọ mú àwọn àwọn súrà alukur'an ẹ̀yin náà lọ ṣe bí kẹ́ ẹ mú wá tẹ́ bá ṣe látọ́ ẹ mọ́ dúró síbẹ̀ wad'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin kẹ́ wá wọ ẹlẹ́rìí àwọn ẹlẹ́rìí tí ó jẹ́ ẹlẹ́rìí lórí àwọn súrà tẹ́ mú ẹ jẹ́ ká rí ẹṣẹ́ kìíní náà ká rí kẹwa wá ẹlẹ́rìí ẹni tí ó jẹ́ ọgbà lẹ́yìn tẹ́ ṣe yìí tí ó jẹ́ ẹlẹ́rìí fún mindunila nídẹ̀yìn ọlọ́run ẹ́ nǹkan tó ń sọ di kíìn bá ti pé òdodo ní tẹ́ ń sọ ọlọ́run tẹ̀síwájú pé fàyín ńlá ń tẹ̀ fàálù tó bá ṣe wípé ẹ̀ lè ṣe ń tá a sọ yìí wà láń fàálù bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ ní lè ṣe láyé láyé láyé pàrípàrí yóò tó bẹ́ẹ̀ ẹ̀ lè rí ṣe ẹ̀ lè rí ṣe ẹ̀ lè rí kùránì mú wá ẹ̀ lè rí àyà kùránì mú wá ọlọ́run ni tó bá ṣe pé ẹ̀ lè ẹ̀ tó bá ṣe pé ẹ̀ ṣe àbí ẹ̀ tí ẹ̀ lè ṣe láíláí tó bá rí bẹ́ẹ̀ fọ̀tàkùn náà rọ̀ lẹ́bí wọ̀kùdú ànáàtù lórí iná tó dá a ní pàtàkù náà rọ̀ ẹ̀páyà náà níta ní ẹ̀páyà ọlọ́run tó dá iná tètè pé wá rí iná kó máa bẹ̀rù náà là páyà ìyá ọlọ́run tó máa fi ń jẹyàn nínú ìyá rẹ̀ ní ni wà iná ọ̀rọ̀ náà ọlọ́run bá ní kí wọ́n ọlọ́run ṣe

sọ̀pẹ́ àyà kan bẹ́ẹ̀ náà kùrán tọ́lọ́ ọba àdìgbà sọ ibi tí ló ti mọ̀ sọ atámọ̀bí lọ́wọ́ ọlọ́run alimtala ti wọ̀tẹ̀kùl alimin mazid wọ́n máa bè lọ́wọ́ ọ̀nà wípé alimtala ti tó ti tó báyìí inú mọ̀ dáhùn wípé alimin mazid fàtún rí ti ni fàtún rí tó ń ṣe ọlọ́run padà fún aláìsàn wípé nígbà tó bá yá tí máa ń béèrè pé fàtún rí ọlọ́run yóò gbèdé òtí iná báyìí inú àparùkù ti tó ti tó ti tó ìfẹ́ mọ́ o ọlọ́ni ẹ̀páyà àmì tó ṣe wípé èèyàn àti òkúta láti kí ni láàfikò yá yíwá lẹ́dínà àmánù kú àkúta kún wà àlíkùmù náàrọ̀ wàkúdú àmẹ́sù wà ìdárọ̀ àléyìn àmàlá ìkẹtún rìlá àtúnṣídà lẹ́yàtúnà láàmà àmàrọ́rùn wọ́yẹ̀ pàálù nà mà ọlọ́ni ẹ̀páyà ẹ̀tọ́ ẹ̀mí ara yín àti tàwọn ará lẹ́yìn kò nídìí iná máa ṣe ń gbọ́ gbogbo ẹ̀yẹ táǹgbìyànjú ó lọ sí wáàsí ọgbọ̀rọ̀mọ́ fàyàwó àtọmọ náà dání ẹ kí nǹkan tẹ́ gbọ́ yẹn kó jọ máa ṣe kí ni kó máa jọ jẹ́ the same thing tó gbé ọlọ́run fẹ́ ká lára wa ká láwọn ọmọ wa àwọn ẹbí wa káṣe kí ni ká láwọn kú níbi ìyànà ọlọ́run iná yìí ọ̀rọ̀ is that àwọn tá a pa lébè ayé àkútẹ̀lé wa bashiri alladhina amanu wa amilu salihat ọlọ́ni ẹ wá máa fún wọn ní ròdùnú àwọn wo ni àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run anna lahum jannatin tajri min tahtiha al-anhar wípé àwọn ẹni wọ̀nyí a ti pa létè kalẹ̀ fún wọn ọgbà àdẹ̀rà kan tó ṣe pé akérèmọdò ń tàn lábẹ́ rẹ̀ ni kullama rúdùkú minha tọ́ba ti fún wọn léso kan tí wọ́n jẹ ẹ̀ tátà fún wọn nímì kọ́ọ́lù gbólóhùn yóò máa jáde lẹ́nu wọn ààrẹ lẹ́dí rúzùkúnà min qabul àìtó lè tẹ fún wa irú titẹ́lẹ̀ náà titẹ́lẹ̀ náà ni níbi tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa jọra wọn dé wà ń fi á kọ̀ọ̀lìdú wà ó tù bí ìmùtàṣàbíhà wọ́n ní tá fún wọn òun ni tó ṣe wípé àwọn èso yóò máa jọra wọn ni àmọ́ wọn jẹ́ nǹkan kan náà agbé mángòlè lọ́wọ́ àwọn apá kan náà fún tẹ́sírì ní àwọn èso yóò máa jẹ èso tó ń bẹ nínú èso ilé ayé bíbá yìí wọn máa ṣe bákan náà wọn máa jẹ́ bákan náà isman nínú orúkọ àmọ́ nínú ìtọ́wò wọn àti tí wọn kó sínú wọn bákan náà tó bá sọ lápèjúwe mi sọ mango tá sọ pé mango olórúkọ naa mango yẹn náà mango tá à ń ẹbí mi kí ni ìdí ẹ̀ ọlọ́run bá ní kí láti sọ ilé fún anú alukur'an ẹtí ká súnmọ́ alukur'an dáadáa wa mùsùlùmí ká take your opportunity ká mọ̀ ká àti translation ní yorùbá wà haúsá wà gbogbo ẹ̀ ló wà ọlọ́run tàtàjà fàjù lóko òun máa ń lè màdá ọjọ́ yìí yẹ̀dọ̀rún náà rọ́bà ń káwọ́ fàlì wà tọ́mà á àwọn tó ṣe wípé wọ́n gbé ẹgbẹ́ wọn dìde lóru yẹ̀dọ̀rún náà rọ́bà ń káwọ́ fàlì wà tọ́mà á lẹ́yìn tó ṣe pé wọ́n ń bẹ ọba wọn nínú ìpayà àti ìtaràn kan lọ́dọ̀ rẹ̀ wàmí mọ́rọ̀ zàkínà omi òun fi kúrò bákan náà nínú tí wọ́n ní wọ́n náà fàlà ta'lam nafsun ma ukhfiya lahum min qurratin a'yun kò sí ojú kan tó mọ ń ta ti pa mọ́kalẹ̀ fún wa nínú ta palédè fún wa jaza'an bima kanu ya'malun ẹ̀san yóò máa jẹ́ ẹ̀san wọn lórí iṣẹ́ dáadáa tí wọ́n gbélé ayé ṣe eléyìí ni Abu Hurairah radiyallahu anhu oní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam oní gbogbo tó ń ṣe ọlọ́run tó sọ báyìí wípé ọlọ́run ọba àlékè ọlá sọ wípé ìrìn àdìsí kò tì oní ọlọ́run ọba àlékè ọlá sọ wípé a'dadtu li ibadi mo ti pa lẹ́sẹ̀ kalẹ̀ ma la aynu ra'at in tó ṣe pé ojú òrírí wala udhunu sami'at in tó ti ò gbọ́n wàlà àkátọ́rù àlà kọ́lùbì bashar ó dọ̀kan èèyàn ò tiẹ̀ rórí báwo nìgbádùn náà ṣe tó etí ò gbọ́n rí ojú ò rí rí kódà ọkàn gan ò lè ṣe kí ni kò lè àwọn ìbára sọ pé kò lè phantom ẹ̀ yẹn pé kò lè gbé sórí làákàyè báyìí ló ṣe rí. àjọ ìdánwò wípé ardu as-samawati wal ard títóbi ẹ̀ bí sánmà àti kíni àti ni ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa àyè àlùjánnà títóbi rẹ̀ títóbi sánmà àti ilẹ̀ báwo ni ẹ ṣe fẹ́ rò báwo la ṣe fẹ́ rò kò yé mi kò fẹ́ rò ọlọ́ba àdìkẹ́lá ní àlùjánnà yìí a ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ tó ti pé wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ láyé iṣẹ́ rẹ̀ wo ni àwọn iṣẹ́ ìjọ fi wọn wọ́n mójútó àwọn iṣẹ́ ìjọsìn wọn wọ́n ṣe kí ni wọ́n mójútó tó lè sọ fún yẹn ti pé à wàláì bàbá lágbájá ẹni rẹ ni ó ń wà rẹ ó kàn jẹ́ pé kò kàn máa kírun ni à òṣùwọ̀n ire tiẹ̀ yẹn tiẹ̀ ló fi wọ́n yẹn kì í ti tọ́lọ́run òṣùwọ̀n tiẹ̀ ló ṣe kí ni ló fi wọ́n kí ní yẹn kì í ṣe ti ọlọ́run kálíbà tún kálẹ̀ ọlọ́run tẹ̀síwájú lọ́rọ̀ yẹn wọ́lá ń fi ha àbúwájú mùtọ̀hárọ̀ kódà nínú àlùjẹ̀nà nínú àlùjẹ̀nà tá ń kọ́ yìí àwọn ìyàwó àwọn obìnrin tó rẹwà àti tí wọ́n má tí wọ́n ní sí nǹkan oṣù wọ́n ní tọ̀ wọ́n ní yàgbẹ́ wọ́n ti wà tẹpẹtẹpẹ ní àlùjẹ̀nà wọ́n ń fi àkọ̀rìdùn tó bá wọ ní àlùjẹ̀nà yìí wọ́n máa bẹ nínú ẹ̀ lọ gbére ni ìyẹn nínú àwọn nǹkan tó wà nílẹ̀ nínú ọkàn wa mùsùlùmí gbogbo ẹni tó bá ti wà àlùjànnà alkhulud ni gbére ni èèyàn oníwà àlùjànnà tó tún wá padà jáde kó wá jẹ́ ìyáná àmọ́ nínú àkídà àdí ọkàn tó lálàáfíà onípe àmọ́ ara wọn míì látara iṣẹ́ tí wọ́n ṣe láyé wọ́n bùkátà sí yà níwájú ọlọ́run tó bá jẹ́ ìyá yẹn tán ó tún lè padà ṣe kí ni ó lè jáde ọlọ́run bá ní kí ọlá ti ṣe kí ni ó lè mú wọn jáde wá padà lọ fún wọn sínú àlùjànnà eléyìí bẹ̀bẹ̀ ìjọba àwọn míì dídá yẹ eléyìí ò sínú ọkàn tó lálàáfíà torí gbogbo àwọn ẹ̀rí tó gbé lé lẹ́yìn ó wà ń lẹ̀jà sí ya ọlọ́ba àlejò látẹ̀síwájú iná láàlàyé àtẹ́yì àyè ẹ̀dẹ̀rì bá mọ́sálà ọlọ́run ní dájúdájú òun ọlọ́run òun ó kùnà òun tijú láti ṣe kíni láti ṣe àfilọ́lẹ̀ àkàwé ọ̀rọ̀ má ha bíi ó ṣe déédéé ẹ̀fọn àbí nǹkan tó jù bẹ́ẹ̀ lọ àti lọ́lẹ̀ ẹ̀fọn àbí nǹkan tó ṣe kí ni tó jù bẹ́ẹ̀ lọ àní àìsọ̀kalẹ̀ lórí àwọn orí àmùnáfíkì tí wọ́n ní à àní ọlọ́run bàdìkẹ́ láti ṣe àkàwé ọ̀rọ̀ ń gbàpòjúwe kí wọ́n fẹ́ ti gbogbo ìyẹn ṣe à ọlọ́run ní ọlọ́bọ̀ òtijú láti ṣe àkàwé ọ̀rọ̀ ó ṣe déédéé ẹ̀fọn àbí nǹkan míì tó tayọ ẹ̀fọn fàámà lẹ́bínà àmánù ẹ̀rá wọn tí wọ́n jẹ́ àwọn onígbàgbọ́ òdodo fàyà àlàmúnà anáwó hàk látara àpèjúwe àkàwé ọ̀rọ̀ tọ́lọ́ ń ṣe yìí àwọn nígbàgbọ́ nínú ẹ̀ àwọn nígbàgbọ́ anáwó hàk mi rọ́bìhìm wípé òdodo ọ̀rọ̀ ni látọ̀dọ̀ ọba àwọn fàámà lẹ́bínà káfàrú àmáwọn tí wọ́n jẹ́ kékeré fàyàkùlùnà mádà rọ́dàlá òbí àádà mọ́sálà àníkí fẹ́ fi irú àkàwé báyìí kí ló fẹ́ fi ṣe tí wọ́n fẹ́ fi àkàlùkà tó fẹ́ fi ṣe àìfi ọwọ́ kéré ọ̀rọ̀ ọlọ́run àìfọwọ́ tẹ́gbẹ́lú ọ̀rọ̀ ọlọ́run gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn tẹ́gbẹ́lú ẹ̀ tó bá ti mọ ohun mọ́ni lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ ọ̀nà àti tó wá kù wákù lọ́rọ̀ ìsìláàmù ti ọ̀rọ̀ orúgbọ̀n ni àbí tó wá kù wákù ọ̀rọ̀ tòmùtò ló wá kù wákù ìńtánẹ́ẹ̀tì ní ká ṣe ó túnmọ̀ sí pàmò bí òun mọ tó wá ṣe láyé nìyẹn àbí ìwọ ó wá ti yé wọ jù ọpọlọ ẹ ti dàrú ó ti wá yí ẹ gan eléyìí nìkan nú àwọn àfa àwọn kápítà àdánwò tiẹ nìyẹn àní ìjáàbù ọ̀rọ̀ àsàmì kìí ṣe ẹ̀sìn yóò àmọ́ dààmú ara ẹ̀ wọ́n àmọ́ tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n àmọ́ fi gbogbo ẹnikẹ́ni tó bá ti ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣeré ẹni tó bá ti ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣeré ìyá ọlọ́run bá ní ló ṣe kí ni ló mú mọ́dọ̀ yẹn ẹwọ́n táwọn àwọn kèfèrí tó ń ṣe ẹwọ́n nǹkan tí wọ́n ṣe wọn ni wàá máa lẹ́bí náà káfàrú àmọ́ àwọn kèfèrí fàkùlù náà ní tó mọ̀ jáde lẹ́nu rí pé mada àrọ́ dàláwùdì àádá mẹ́tàlá kí lọ́wọ́n fẹ́ fi àkàwé ọ̀rọ̀ tó fẹ́ fi ṣe tí ọlọ́run àmọ́ sọ̀rọ̀ ń pa ẹ̀fọn kí lọ́wọ́n fẹ́ fi ṣe à ọlọ́run yóò dín lò bí ìkẹ̀sí rẹ̀ látara àkàwé ọ̀rọ̀ yìí àwọn kan ọlọ́run bá ti jọ lánù wọn wọ̀nyá bí bí ìkẹ̀sí rọ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe kí ni àwọn gbóni àwọn onígbàgbọ́ òdodo àwọn mọ̀nà látàrẹ̀ wà má yóò dé lò bí i ilẹ̀ alfàṣìkìn ẹnì kankan ò nínú ọlọ́run bò nínú èèyàn kan tó ti pé àwọn pòkí èèyàn ìwà wọn ló ṣe kí ni òun ló nù wọn alẹ́dínà yẹn kùdú náà àhàdàlá yìí mìmbá bí mìtàkìhì àwọn tó ṣe wípé àdéhùn tí wọ́n bá ọlọ́run bá àlíkẹ́ ọlá ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti ta kókó àdéhùn yẹn tán wọ́n ṣe kí ni wọ́n jàǹbá ẹ̀ wọ́n tu wọ́yàtọ̀wù náà máa amọ̀rọ̀ láwùbí àyù sọ́lá bẹ́ẹ̀ ni ìtọ́nà bá ní sọ́lá pa wọ́n láṣẹ kí wọ́n so papọ̀ wọ́n ṣe kí ni wọ́n gé àwọn àfáà ní eléyìí agbe ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ẹbí nìyẹn fàálà àtẹ́yìtún ìntàwàlẹ́yìtún an tufsidu fil ard wa tuqatta'u arhamakum tí ń bà tọ́nà bá ní jẹ gàba lórílẹ̀ tán kí n tẹ́ mọ̀ ṣe onífẹ́ mọ̀ ṣe bàjẹ́ ẹwà mọ̀ di okùn ẹbí ọlọ́ọ̀bá ní ń sọ àìdá nípa ọdún máa ṣe kí ni àwọn tí wọ́n bá bí okùn ẹbí ó bá ọ̀gbẹ́ kì débi pé wàá ju àwọn fámìlì ẹnu ó láti máa súnmọ́ wọn continuously ni mo tún ní máa máa amọ̀rọ̀ tí wọ́n ṣòfò níwájú ọlọ́run kayfa takfuruna billah kí wọ́n ló ń ṣe yín bẹ́ẹ̀ ń ṣe kèfèrí pẹ̀lú ọba tó dá yín wa kuntum amwatan nígbà tó ṣe wípé òkú ni yín tẹ́lẹ̀ fàyàkùn ọba yìí ló wá sọ yín di alàyè thumma yumitukum tó bá yóò padà wá pa yín thumma yuhyikum tó bá dàlù kí àmọ̀ yóò wá gbé yín dìde thumma ilayhi turja'un ọ̀dọ̀ ẹ̀ lẹ́ẹ̀ padà ṣe kí ni lẹ́sẹ̀ rí padà bọ̀ sí huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an ọba yìí lọ́ba tó dá gbogbo tó ń bẹ lórí ilẹ̀ tó dá fún yín ó dá gbogbo ó ṣe gbogbo ẹ̀ lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ mọ jẹ àfọwọ́n tó bá ṣe kí ni tó bá yọ kúrò ń bẹ fún yín ẹlòmíràn àwọn mí àmọ́ lu áyà yìí wọ́n máa fi ń ti àwọn èèyàn lọ́nà wọ́n máa ṣe ní káwọn mú sí ẹgbọ́n tọ́lọ̀ bá nìkẹ́ látọ̀ ni ọlọ́ni wà lẹ́bí kálẹ̀kọ̀lákùn máa fi láàbù jẹ́ bí àn òun lọba tó dá gbogbo tó ń bẹ lórí ilẹ̀ fún yín wọ́n ní ẹ ẹ ti wá ní káwọn mutí ẹ wá bè lọ́wọ́ ẹ ó ṣe má jẹ ẹgbẹ́ ẹ náà kí ló fà á torí pé kálàkọ́lá kò má fi láàrúdí jẹ̀mí àn ó ti máa mutọ̀ díẹ̀ náà gbogbo tọ́nà bá ní kí ọlá dá ó wá yọ àwọn kankalẹ̀ ẹ má dèbè ilé ẹ má dèbè ilé ẹ má dèbè ilé àwọn tó ní ẹ má dèbè yẹn àwọn yẹn kéré sí àwọn èyí tó ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ́ tó mọ̀ sáwà ilẹ̀ sàmà lẹ́yìn náà bàtú dágbọn bàtú dágbọn ó wá tẹ́ pẹrẹsẹ ó bọ́ sórí sánmà fàtàwà ó nà ó wá tẹ́ pẹrẹsẹ rẹ̀ ní bó ṣe yẹ bó ṣe yẹ títóbi ọlọ́ àti pàápàá rẹ̀ sábà àtàmáwá lẹ́yìn ìgbà tó dá sánmà méje tó dá tó dá fún ìtàn wọ́n wá bí kulli shay'in alim ọlọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan subhanaka allahumma bihamdik shadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa